lẹ́sẹ̀ ẹ ní sùn. ìwọ ìwọ ló ti ń bọ̀. ẹ fi ẹ wọ́n ti gbé kí wọ́n lù mí. aṣẹ́wó ni ẹ ibi bá pa ẹ lẹ́sìn kó sọ pé mi kọ́. ibi bá pa ẹ lẹ́sìn kí pòmí lọ́lẹ̀ kó sọ pé mi pa ẹ lẹ́sìn. ẹ̀sùn ni ẹ̀ ọmọkùnrin ìlú atlas yé bàgọ́ náà tọ́ba sí ó sì burú tọ́ba lòun ṣe yóò ṣe aládùúgbò wàhálà ìbá pàdánù àìkẹ́ má bínú. àṣé ìwọlé bèbè ìwọlé bèbè ó bá dúró dágó kan òru èní kì í fi ẹ́ fi tọ́ba kì í pàdà nù. my dear torí ọlọ́run ò ní pa ẹ́ o mọ̀ pé nǹkan tẹ́mi ń ṣe yẹn ìwọ lèmi fi ra ọjọ́ ọ̀la fún bó ṣe wà yìí ìgbéyàwó olóṣùmùtù láyé kò sí kò sí. mama manage ara wa. owó àti bíi táwọn orògògó àwọn ọdúnladé bélò yẹn ti máa ń ṣe yẹn so wá gbọ́ èyí tá a ṣe ń ta yẹn part one ni o part one. gbogbo wọn ti gbẹ́nu wọn ti kẹ́nu lẹ̀ pé èmi àti ẹ máa jọlura wa pa tí n bá ti wá ń gba sí a kó máa wá pariwo mo kú o mo kú o mo kú o wá kàn sí oró mo lọ fún ẹ o. action. yéè mo kú ọ ọdún mi pa ìbọn yẹn ayé ọjọ́ mi dáadáa ọdún yọ ìbọn yẹn yẹyẹyẹyẹ. kí n mọ gbọ́n ọ̀rọ̀ oníyàn gbà pé. tó bá ní kéèyàn mọ̀ ṣe bàbá ti ṣe ó tẹnu. ẹ lọ ṣé police station nu ẹ jọ ẹ mọ bàbá sáde ilé wa ah, sọ́ọ̀rì mo ti gbàgbé pé ẹ sára ilé wa ẹ ní nọ́mbà nọ́mbà twenty four yakoyo street èèyàn máa bọ́ ń bẹ̀ ìgbà kọ́lá ni wọ́n ti pàyàwó rẹ̀ ó lóun ọ̀pá ó sì pa á ó ní mọ̀mọ̀ pé ọrùn adìẹ egungun bẹ́ẹ̀ lè jẹ́ ọrùn èèyàn lọ nígbà tó yìnbọn yìí fi pé ó yin lọ́rùn pa mi ẹ tètè ẹ tètè má bọ̀ ẹ tètè má bọ̀ èmi náà ṣe fún ẹjọ́ torí ọ̀la ẹ tètè má bọ̀ ah, ó pa. yìnbó ta pààyàn ẹ kàn lẹ́kùn ẹ kàn. tí bá ṣe ẹja ẹja lẹ́kùn. ọ́fíìsà ẹ káàsán. sẹ́yìn ni bàbá Kàbírù. bẹ́ẹ̀ ni bàbá Kàbírù. ẹ̀yin ni ya Kàbírù. ẹ̀yin ya Kàbírù. bá Kàbírù ẹ pa ya Kàbírù mọ́ ni. ẹ ẹni tó bá ní kẹ́mi kú ni ó síwájú ló máa síwájú mi kú. ó yá sọ́ọ̀rì sọ́ọ̀rì èmi ò pẹ̀yà owó mi o. ọlọ́run ní jẹ́. kí ẹ rí pé ó ṣe fún mi lọ́wọ́. wọ́n fún tíì ni. ó fi sẹ́yìn. láti tíì là ń jẹ náà kẹ́kẹ́. ilé aláyọ̀ nílé wa. ẹ má bínú ìbá wọlé lóòótọ́. náà ah, bàbá ṣé ẹ mọ̀ nǹkan tẹ ṣe ṣá. ìmọ̀. do you know what we call this? we call it defamation of character. ẹ má bínú ìní ṣe bẹ́ẹ̀ mọ́ ṣe màmá ṣé òun kọ́ wá ṣeré ni ah. because us ẹgbẹ́ mi dìde ẹgbẹ́ mo ṣe mi dìde. Ah. mama officer you get arrested. èyí mo fẹ́ lè jẹ́ lọ àbí irú ah. yìí a máa ń fún yín ní kọ́gbọ́n ni. àwọn wá máa jáwé kọ́gbọ́n fẹ̀yìn tó kù. wọ́n wá máa jọ pass wrong information nígbà tí ò yẹ ah. tó jẹ́ pé nǹkan tó ju yín òrí lè máa pass sórí social media. officer get him arrested. ẹ wá ń ṣe játijàti. Ah, àmọ́ wá máa jà ní o. ẹ wá ń lajà. ẹ ò dùn mí. I'm love.